pa méjì tó bá wù inú wọn ẹ wá fi mẹ́rin tó bá kù ẹ fi pàrókò sí ọba wọn lọ́hùn. kábíyèsí tí wọ́n já ọ́. èmi ológun náà kan ṣoṣo. ológun ni mí ológun sì nìran bàbá ńlá bàbá tó bí mi lọ́mọ. mo rán ọ lọ kọ́ṣẹ́ ogun kó o bá a lè di wèrè kù tí òdúdú kan àgbá mi. kí ló fi immediately tí ìjàkà burú dé bí wọn ò bá rógun wọn sì tún wọn kógun jára wọn. ṣé a máa bímọ ní sọ ewúrẹ́ ó rè sọ àgùntàn lọ rèé jẹ ni ṣé kábíyèsí gbọ́dọ̀ gbọ́ wípé o lọ ìlú ẹ̀rìn káàfin ìmọ̀ gbóná. èmi ò lè wá jóye idà tó ń bá àkọ̀jẹ́ sínú ẹ̀ ń dùn. idà gbàgbé wípé bí òun bá ba àkọ̀jẹ́ tán ìta gbangba lòun ó sùn. ẹnu bẹ láti bọ. mo fẹ́ kẹ́ bá mi pa á dojú ogun kọ gbogbo àwọn tí ń fínà ogun mọ́ wa. àìsàn pa wá nílé tí ẹ̀yin àgbààgbà ní kẹta tí ẹ̀ lè pe wa ní kẹkùnrin kẹ yanjú aáwọ̀ tó wà láàrin yín kàlàáfíà lè dé. tẹrútẹrù náà làbí jíyìn ogun. bẹ́ẹ̀ àwọn ẹrú tó kù dà. èmi ti dá gbogbo ẹrú sílẹ̀ mo ti sanwó dọmọ sọ pé àwọn àwọn ti bá ọmọ ọba adéròmọlá wípé àwọn ìlú lọ́hùn ti mú. ṣé ojú ò ti wá rí bí ojú ń gbé báyìí. ojú rẹ̀ bí ojú ń gbé bí báwọ̀ mo ní kẹ́ ẹ yí ògùn jà kẹ́ ẹ jẹ́gun òsì mi. ẹ má sọ fún mi pé àrẹ̀wò ti kú o. lọ́lọ́wọ́ kábíyèsí ọlọ́wọ́ mi ọ̀sùn àrà. wàhálà ti dé o.